الحمد لله الخالق البارئ المصور المنفرد بالتصوير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واتقوه بعدم تشبه بمن انفرد به الله تبارك وتعالى من الخلق والربوبية اتقوا الله بترك شرك التمثيل والتصوير يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أصدقكم الله سبحانه وتعالى الله بعد ذلك tọ́jà òun náà ni olùṣègùn bọ́nú òun nìkan lọ́dá ni yíyàwó ràn ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́n ọba ẹ̀bẹ̀rù rẹ ẹ̀bẹ̀rù ọlọ́wọ́n ọba sùhánà pẹ̀lú kí ẹ fi ọlọ́wọ́n ọba lọ́kàn ẹ má farajọ ọlọ́wọ́n ọba ẹ má ṣàfijọ pẹ̀lú ọlọ́wọ́n ọba sùhánà pẹ̀lú nǹkan tó ṣe fóun nìkan ló dá ni nínú dẹ́dà àti ìrẹ́ni ẹ páyọ ọlọ́wọ́n ọba sùhánà pẹ̀lú wípé máa fi nǹkan mí kéṣì rẹ̀ pẹ̀lú pé kẹ́yìn náà máa lọ yàwòrán tẹ́ ẹ bá ń jẹ́rú ọlọ́run tẹ́ ẹ tún lọ ya fọ́tò ajá sí pé ìjẹ́rú ọlọ́run ọba yẹn ẹ ti ṣàtàkù rẹ̀ nìyẹn òyìnbá dọ́là ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ nílá kẹwàá tó ṣe wípé súnà nẹ́bí sallallahu alaihi wasallam èyí tá à ń jùmọ̀ àbí mélòó òun lọ́la amọ́lẹ̀ pẹ́sẹ́ ní ńlá ni kádẹ́sì má gbàgbé káfà fi rí àforíjì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala èyí ó jìnnà sẹ́sẹ̀ nílá ẹ̀sẹ̀ nílá dáwà wí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fojú rí náà rẹ̀ pàpàjọ lásìkò dáwà yìí nínú àwọn ẹni tí wọ́n fojú rí náà rẹ̀ àwọn olóṣèlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó fojú rí náà rẹ̀ àwọn ẹni tí wọ́n máa ń ṣe mòlídì bẹ́ẹ̀ nínú àwọn tó fojú rí náà rẹ̀ àwọn oníṣẹ́ ọwọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn wà bẹ́ẹ̀ kí lẹ́sẹ̀ ní ńlá náà táwọn yẹn fojú rí náà rẹ̀ òun náà ni ìmọ̀ ayakọ́tò ohun abẹ̀mí ìmọ̀ ayakọ́tò ohun abẹ̀mí ọba àjàgbé pé nǹkan tá ń pàtàkì ni wọ́n yá sí ni àbá ìyẹpẹrẹ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí yòówù fọ́tò náà ni fọ́tò jẹ́ sábẹ̀ mi sáni kódà kí yẹn ya ẹsẹ̀ kí yẹn wá mú ìyẹn fi sí bí ẹsẹ̀ ẹsìn yẹn lóòótọ́ kò sí irú ẹsìn tó ní yẹn tòun ti ya fọ́tò ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ fún anúfàtú ahzab ayé fifty seven ọlọ́run ní innal ladhina yu'dhuna Allaha wa rasulahu dáadájú àwọn ẹni tí wọ́n ń kó rẹ̀. la'anahumullahu fid dunya wal akhirah ìgbéjìnà sáánú ọlọ́run ọba ajẹ́ tiwọn ibi dandan ọlọ́run ọba ajẹ́ tiwọn láyé àti níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama wa a'adda lahum 'adaban muhina àti kọ́lọ́run ọba subhanahu wa ta'ala yọ pàlẹ́ sèkalẹ̀ fún ẹ̀yà tí máa yẹ pẹ́rẹ́ ni. kàfà wà á ń sori mọ́ rahimahullah wọ́n lè fẹ́ rí àwọn kọ́lọ́run ọba ń sọ̀rọ̀ wọn bí báyìí hòmùlẹ́dé náà yọ̀sùnlẹ̀ àwọn ẹ̀sùwàrù òun làwọn ẹni tí wọ́n yàwò ní abẹ́mí ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ ọba táàbà ní ká máa mú àwọn àhàdìsì wa ìyẹn súnà tó wáyé lórí pé wọ́n ní ká máa ya fọ́tò abẹ́mí tó sì sọ ìlérí ìyàtọ̀ wà ń bẹ̀ kódà ó lé ní twenty gbogbo ẹ̀ pátá ló sì lálàáfíà ọwọ́ àdàgẹ́gẹ́ jẹ́ ni pé nǹkan yẹn jẹ́ ti haram nípa bó ti gbajúmọ̀ láwùjọ wá ń sìn ẹlòmí ọyọ afẹnú ọ̀nà ẹlẹ́ ẹlòmí ó gbé sínú yàrá rẹ̀ ẹlòmí ó gbé sínú pálọ̀ ó lè gbé inú fìfẹ́ ìyàwó bẹ̀ ó lè sọ pé kẹgbẹ́ olóṣèlú kẹtọ́ ń ṣe nìyí àwòrán rẹ̀ ló ń gbé bẹ̀ láwọn oríṣiríṣi báwọn yẹn ti ya fọ́tò ó lè ní ti séwù tó ń ṣe nìyí mọ̀lúdì wọn tí wọ́n fẹ́ ṣe àwòrán wọn ló ń kó bẹ̀ wọ́n wá ya gbogbo àwọn òkú lọ wọ́n yà wọ́n aláàyè àwọn yà wọ́n akó síwájú lé àwọn àhàdí ti pọ̀ lọ kẹ́rin èyí tí ń di oyè wa yìí pé yíya fọ́tò yìí wọn ni haramu ni ìlérí ìyá ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wà lórí ẹ̀ alimọ́ bukhari àti muslim wọn gbé jáde wọn là nẹ́bi sallallahu alayhi wa sallam nínú tírà wọn wọn ní òtítọ́ ọlọ́wọ́ sallallahu alayhi wa ní sẹ́ra wọn ní wọn fọ́tò yìí yóò azabuna yawm al-qiyamah wọn á jẹ wọn ní adijọ́ pé ní al-qiyamah wọn á máa sọ fún wọn yìí pé ìwòsàn ẹ̀dá

kíní yẹn kọ ọjọ́ àdókò sálá ó mú kọ́lọ̀ jáde nípa rẹ̀ pé àwọn ẹ̀ má ní sọ ọ̀dọ́ wá ní rẹ̀ àyíṣà fọ́tò abẹ́mí lélẹ́yìí aṣáájú náà fi àdáàbà nàìjíríà ẹni tí ààrẹ máa le jù lọ́dọ̀ ọlọ́wọ́ ọba sùhánà níjọ́ bí nàlùkìyàmọ̀ òun làárẹ̀ tó ṣe wípé yóò dọ̀ ọ̀hún nàbí khalqillahi ta'ala tó ṣe wípé àwọn náà máa ń ṣàfihàn nípa ẹ̀dá ọlọ́wọ́ ọba sùhánà wọ́n ní àwọn àyíṣà rọ́dí ọlọ́hùn ọ̀là wa lọ gé e àwa gé e sọ́nà méjì tí ò ní ju àwòrán àtẹ̀mí mọ́ nínú àwọn ẹgbàá wa mi wọ́n ní ìyàwó àyíṣà ọjọ́ ọlọ́wọ́ sọlá àǹtà wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá wọlé wá bá mi jọ kàn kọ́tì kẹ́sì wà nulẹ̀ tó ní fọ́tò nu wọ́n ní ọwọ́ amú kọ́tì yẹn ọwọ́ ajá ìgbà tó wá ajá kọ́tì yẹn wá sọ yí alẹ́ ni tí ó ti àdújọ́ mi nàlùkìyàmọ̀ alẹ́ dín náà yóò sọ wẹ̀rù náà hádìí sùúrọ̀ àwọn ẹni tí wọ́n ya fọ́tò àwọn abẹ̀mí yìí ni nínú ẹgbà wa mi gé wọn là nẹbi sallallahu alaihi wasallam ìyàwó àyíṣà tún mọ ọ̀rọ̀ yìí wa wọ́n ní àwọn ará pílò kan pílò tá a wá wì ó ní àwọn fọ́tò nínú nígbà tí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam rí kọ́ọ̀mù àìlẹ́gbẹ́m òjijì ọlọ́run dúró sẹ́nu ọ̀nà kò tí ẹ wọlé ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha ó ní mo ti mọ ìkórìíra lójú òjijì ọlọ́run sallallahu alaihi mo wá lérè òjíṣẹ́ ọlọ́wọ́ ọba màá wá foríjì ọlọ́wọ́ ọba kí lẹ́sẹ̀ tí mo dá òjíṣẹ́ ọlọ́wọ́ ọba níbẹ̀ ni kí ewé ní pílò yìí ń bolo ti rí wọn níbẹ̀ ni mo rà á fún ọ náà ni kí wọn ọkọ mi lè máa jókòó sórí ẹ̀ ni kò lè máa rọ̀gbọ̀ kú lórí ẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam oníṣẹ́ ráwọn ẹni tí wọ́n ya fọ́tò abẹ̀mí báyìí yóò azabuna yawm al-qiyamah wọ́n jẹ́ wọ́n ní kọ̀yìnkọ́ lùláhùn ìwọ tí wọ́n máa sọ fún wọn náà ni pé ahayu mọ́ kálẹ́tò ìwọ tẹ́ ẹ dá ẹfẹ̀ mi sí i la. àníbi sọ́nù lọ́wọ́ ẹ̀sánláwá padà wílé ìgbésẹ̀ rí ilé yòówù èyí tí fọ́tò bá wà mbẹ́ lẹ́sẹ̀dì kúlù fílmẹ̀lẹ̀ níkà àwọn mọ̀lẹ́kà ò ní wọ̀ ọ́ nínú àwọn ẹgbàá wa mi táwọn afẹ́kí mọ̀lẹ́kà wọlé wa ni wọ́n ní abdullahi ibùdó abdásìn rọ́díọ́lọ́ọ̀kú tààlà àníkùmọ̀ wọ́n ní arákùnrin kan wà kan. arákùnrin yìí wá ní èmi lè máa àwọn fọ́tò tó rí o torí bẹ́ẹ̀ mo sì bọ́ pàǹdẹ́bì ti ṣàdúrà fún ọ wípé fi àgbọ́yé ọ̀rí kíni wí àlùkùránì kò fi yẹ ó dẹ̀ fún ọ ní àgbọ́yé ẹ̀sìn àdúrà torí bẹ́ẹ̀ fún mi ní lórí bẹ́ẹ̀ ni ọkùnrin yẹn ni tó fi padà gbé ọwọ́ léwu lórí àwa ni màá fún ẹ nírò èwo tí mo gbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam mo gbọ́ dá nẹ́bí sọ yìí pé kullu musawwirin fin-nar gbogbo olùyà tí ń ya bẹ̀mí inú náà ni wọ́n máa gbé o fọ́tò kọ̀ọ̀kan tó bá yà wọ́n fi ẹ̀mí kọ̀ọ̀kan sára fọ́tò yẹn tu'adhibuhu fi jahannam ẹ̀mí yẹn ni wọ́n máa jẹ́ ní àlélónà jahannam abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ọwọ́ à ń sọ fún arákùnrin yìí pé tọ́ba wa kọjá lẹ́tọ̀ onífọ́tò náà lọ́sà máa yà pété rẹ ní fásitì ìṣàjàrò ọ̀ yà máa lọ yagi àti ohun tí ọba lẹ́mìí nù nínú ẹgbẹ́ wa ní ẹ̀wẹ̀ wọ́n lọ́kọ̀ báyìí pé ẹni yẹn ní abdullahi ibn abbas kìí ṣe pé ń sàdéédéé yà innama ma'ishati min sad'ati yadi. ìgbésí ayé ìròyìn ni pé jíjẹ mímu mi máa wà bí kí n ya fọ́tò tí wọ́n bá yàwọ̀ rẹ̀ àwọn abẹ̀mí ní fi rówó ń bẹ̀ ẹni tó tọ́pọ̀lọpọ̀ máa ń sọ láwùjọ ń sin ní àní àìsẹ́ fọ́tò làwọn òbí òun rẹ̀ o òun ọ̀lọ́dẹ̀ mi jù bẹ́ẹ̀ lọ nígbà táwọn yẹn bá ń sa ẹyẹ tí wọ́n ń sọdún ìgbà yẹn náà làwọn máa ń rówó ń tiwa ẹ̀rí èyí ya fọ́tò yìí ni ọ̀túnlẹ̀ àyàfi mo ti máa gbá lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìwọ́n tó fi gbá lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ni wípé alẹ́ mi yóò lọ́ba ya fọ́tò tọ́yà orin abẹ́rí fa inna Allah ta'ala dádájọ́ ọlọ́run ọba àdékẹ́ọ́lá ajẹrúfẹ́ ni bẹ́ẹ̀ níyà hàtà yẹn fọkàn fi àrùn tí ó fi fẹ̀mí sí la nígbà gbólóde ààrẹ mi tó fi sí la báyìí wọlé ìsẹ̀mìnà fìfì fìhà sí ọkùnrin yìí tọgbọrọ yìí a ní ẹ bá wú lẹ́mìí a máa lágbára ni ẹ náà bá wọ́n máa ṣe o tọ́ bá fọ́tò yìí náà máa ṣe fọ́ àlẹ́ kábí ha ní fi ṣàjàrọ̀ gbogbo àwọn ọdí máa yà á káàkiri àti gbogbo ọba sẹ́mi bẹ́ẹ̀ wọn dẹ̀ sọ fẹ́ẹ́ tó sọ pé ṣe fọ́tò náà ní òun òun lè ṣe ẹ kò lé rárá ọmọ àlọ́ àbí kọ́ bá lọ ya àwọn kankan táwọn yẹn ní ìdíkọ́sá jẹ nǹkan tí ọ̀lẹ́ mi nù. ẹgbẹ́ wa mi lágbo dr lẹ́gbẹ̀ẹ́ ọmọ ọ̀sán òdi rọ́ọ̀dì ọlọ́ọ̀hún tẹ̀lé án wọ́n ní mo gbọ́ òjì sí ọlọ́run sọ́lọ́ lọ́hà ìṣẹ́lá wọ́n ní àdìsẹ́ dádájọ́ àwọn ẹni tí àwọn máa lé jù níjọ́ pé dàlùkẹ́yàmọ́ alimusawirun àwọn tí wọ́n yí àwòrán abẹ̀mí ni nínú ẹgbẹ́ wa mi wọ́n ní àbí tó ẹni yóò ti ń dẹ́dá bíi tèmi wọ́n bẹ̀rẹ̀ pé gbogbo ẹni tí ń ya àbẹ̀mí tí wọ́n ní kò sí tí ń ṣe ju pé òun ń èèyàn káàkiri wọ́n wà lóde àbí fìkan ní ti ń yàwó káàkiri tiẹ̀ kọ̀ọ̀sẹ́ tó sábò sí torí fẹ́ nìyẹn torí òun náà ń bíi ni mẹ́ta la fi ròyìn ọlọ́run ọba sùhánà nísì bíbí ọlọ́run torí ni tí kó sọ wọn gbìyànjú kó lọ dá ìkùkù àgbàdo tàbí ọmọ náà gùn kìnní tí máa ń kù lára àgbàdo yẹn àyẹ̀bẹ̀ kọ́kọ́ lọ dá nǹkan hóró kan àdìkọ́dá jíròrò tàbọ́kà bàbà ẹ̀rí nínú ẹgbàá wa mi káfíìrì pé iṣẹ́ kí iṣẹ́ òun kí wọ́n níṣẹ́ òun ló ń ṣe fún ní ṣùgbọ́n èèyàn máa ń yà káàkiri àbí nǹkan tó oníṣẹ́ rí ọrùn kan yọ máa jáde nínú lẹ́jọ́ gbé náà kẹ́yàmọ̀ ọrùn yìí àtàwọn bíi tó ti wọ́ wà ọrùn náà sọ yìí láhùn àyìnà ọrùn yóò di ojú méjì yọ máa fojú méjèèjì yẹn rí náà ọrùn tó yọ jáde nínú lẹ́yìn á kì méjì á gbọ́rọ̀ á ní ahun tí wọ́n máa fi sọ̀rọ̀ kí ni wá ní wọ́n máa sọ jáde lẹ́nu yọ máa sọ báyìí pé èmi tẹ́ rí yìí o àwọn ẹni mẹ́ta ni wọ́n lé kí n máa fìyà jẹ. ẹni àkọ́kọ́ bí mo jẹ́ àìlàmọ́ alọ́hìn ilá àdáhà gbogbo ẹni yóò tọ́ bá ti fi nǹkan ní ìkejì ọlọ́run ọba sùhánà wọn ni màá jẹ wọ́n yà ẹni kejì bìkúlì jàmbáàrin àní gbogbo ẹni yóò tọ́ bá jẹ́ ajẹ́ ní pátọ́ yalágídí paálí tí ó ròdòdò yóò lò wọ́n nígbà wọn ni màá jẹ wọ́n yà ìrẹ̀kẹta tí wọ́n ni màá jẹ níyà wọ́n bí lè mú sọ wìrì àwọn olùyà tó ṣe pé àwòrán abẹ̀mí làwọn máa ń yà káàkiri tí wọn ní máa ń jẹ wọ́n yà ní. bákan náà nínú hadithi mi káàkiri pé iṣẹ́ fọ́tò yìí nǹkan náà yẹ ká sọ́ra fún ni ó ti pọ̀ jù táwọn olóṣèlú yẹn ní ọ̀bá rẹ tí ọ̀bá wọn yà á lọ́gàn mọ̀ pé wọ́n á sinmi àbáwọn oníṣẹ́wù yẹn náà ní rí wọ́n á sinmi tí ìbá ti dá níbùkátà ti dá máa mẹ́nu bàgbọ́ ọba yá tí ọ̀sọ́gbọ́n kẹta fẹ́ dá sílé yẹn ẹ̀rí látọ̀dọ̀ ìmúra ọ̀gbìn Hussein wọ́n ní Ali ibn Abi Talib sọ fún mi báyìí pé ó jẹ́ kí n gbé sẹ́kẹ̀ pọ̀ irú sẹ́nu ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó gbé fún mi kí ni sẹ́nà òun ní pé n gbọ́dọ̀ rí fọ́tò kan lójú àti kí n parẹ́ ní èsì gbọ́dọ̀ rí sàárè kan táwọn èèyàn kọ́ gbogbooro ẹni táwọn èèyàn bá fẹ́ ṣe sàárè wọn ṣe yọ ọ̀gá ní gẹrẹ wò àti kí n jẹ́ ọdọ́gba ẹ̀rí nínú ẹgbàá wa mi wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó wà níbi janaza kan bí ìsìnkú kan ó wá sọ báyìí pé ó ní ta nínú yín tí ó bá mi lọ sí Madina ẹni yẹn tó bá dé Madina oníṣẹ́ tí ó lọ sí mbẹ́ o ọgbọ́dọ̀ rí èrè kan àfi kórun ẹ má jẹ́ agbàgbé bí aláṣẹ ni òjijì ọlọ́run sọ lọ́wọ́ àtàlágún lẹ́yìn ìgbà tí ń jẹ àfa àfa àkẹ́wọ̀n lè wí bẹ́ẹ̀ o aláṣẹ ni anabi sallallahu alayhi wa sallam wọn ní kò gbọ́dọ̀ rí èrè kan ní Medina àfikún tọba dẹ ní sáré kan tó ga gogoro kó jẹ ọdọgba fọtò yóò tọba rí ọparẹ ọkùnrin kan ní òjijì Ọlọ́run èmi ni màá ṣe bẹ́ẹ̀ ẹrí wọn ní ẹ̀rù bá ń bá àwọn ará Medina ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bá wọn ẹni ẹ wá lọ nígbà ó ti rún mo jẹ́ ọ̀dọ́gba kò sí fọ́tò tí mo rí mo ti parẹ́ mo ti fi ọlọ́run sọ lọ́wọ́ ẹ̀sẹ̀lẹ̀ sáfì lè sọ́ra fọ́rọ̀ fọ́tò àwa tó ti gbádùn mọ́ lára alẹ́ lomi ìtọ́ bá mú fóònù jáde àkọ́bí ọmọ rẹ̀ ní ọ̀yà bẹ́ẹ̀ tàbí ìyàwó rẹ̀ gbogbo ògbà bẹ́ẹ̀ sì ni kíní yọ ọmọ ẹ̀ta ṣé o tún fẹ́ kẹ́ lomi òtún kẹgbẹ́ mi ìyàwó rẹ̀ ni ẹ̀rìn náà wàá wó lẹ́mẹ̀wàá ẹlòmíì tún ba tó jẹ́ ọfẹ́ lè máa ya gbogbo bọ́ tó ṣe sáà ní yóò ní tóun bá fi tóun ọ̀bá rí àwọn ọmọ òun ọ̀ anabi sallallahu alaihi wasallam nígbà tẹ́ni yẹn sọ wípé mo ti jíṣẹ́ tẹ́rẹ́ mi ohun tó jíṣẹ́ ọlọ́wọ́ wa sọ lé náà ni pé mọ̀nì àádá ilà sọ́ni àti ṣe ìmìn àádá ẹnì yóò tọ́ba tún lọ ya mọ́tò lẹ́yìn iṣẹ́ tí mo ní kó ṣe yẹn tó tún lọ tún mi yà fọkàn ní káfàrà bímọ ọ̀húnfìlà àlà Muhammad onítọ̀hún ti sàì nígbàgbọ́ sí ohun tí wọ́n sọ kalẹ̀ fàtẹ́bí sallallahu alaihi eré wa lọ̀rọ̀ fọ́tò ẹlòmíì tẹ̀sí wa sọ ọ́ dá wà dà ẹlòmíì ọlọ́ọ̀dún bí ọkọ̀ ọlọ́kọ̀ yóò ní ọ̀yá yá àtúbọ̀sẹ̀ sègbọ́n yìí olùkọ́sẹ̀ tó yọ̀ọ́yá yá tẹ́lẹ̀ iná ẹ̀tún da báyìí yọ máa gbé ogun ẹ̀ káàkiri ó lè tó bí rẹ bíi mẹ́wàá ó lè tó méjìlá yọ máa kó káàkiri bẹ́ẹ̀ yẹn. ìgbà dọ́là anábì sallallahu alaihi wasallam wọ́n ní àdìmọ̀lẹ́kà òní wọlé tájà bá ń bẹ́ bẹ́ẹ̀ ajá tètè fún àfi jẹnẹ àfi sọ́lé kèé dẹ̀ ṣe é máa fi roko àfi ṣe kankan nù rẹ̀ akànlájà ni irú ilé tájà bá wà màláíkà ò ní wà o bákan náà ilé tí fọ́tò bá wà màláíkà ò ní wà sọ àwọn àhàdìsì yìí pọ̀ rẹpẹtẹ lórí ipe tí lè bá ní fọ́tò nù àbọ̀lájà nù màláíkà ò ní wà bẹ́ẹ̀ aqulu qawli hadha. استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله فاتقوا الله سبحانه بفعل ماموراته وترك محظوراته jíyà wọn ní abẹ́mi àjẹkọyẹ wa yí pé wọ́n ni ìlérí ìyá wà lára rẹ̀ bákan náà ẹsẹ̀ ní ńlá ni èyí tó ṣe pé téèyàn ọba tó bá lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ẹgbẹ́ ọkọ̀ rẹpẹta eléyìí ti ń wá lórí pé àdìsíkọ́tò bá wà nulẹ̀ mọ̀lẹ́kà ò ní wọ ọbẹ̀ o àbájá wà nulẹ̀ tí ì bá ti ajá dábẹ́ fi dẹ́dẹ́ àbí ìdí yẹn fi ń sọ́lé àbí tó ti pàṣẹ fi ń ṣiṣẹ́ ìyàtọ̀ síbẹ̀ tí yẹn bá nírúfẹ́ ẹ̀kẹ́bẹ́ tí yẹn nírúfẹ́ ajá bẹ́ẹ̀ nínú ilé mọ̀lẹ́kà ò ní wọ yẹn ìgbà wákàtí wa imam muslim látọ̀dọ̀ ya wa aisha radiyallahu ta'ala anha wọ́n ní jibril ó sì àrùkáwá ni ó ti sọ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam wípé òun bọ̀ ní wákàtí báyìí òun bọ̀ wákàtí níbi sallallahu alayhi wa sallam nígbà tá a ti kò yẹn tó òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó retí retí kò rí kọ̀márì jibril kò rí rárá rárá ẹ̀rí ìyá wa aisha radiyallahu ta'ala anha. wọ́n ní ọ̀pá kẹ́kẹ́ ti wà ní ọwọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọba ju pọ̀pá yẹn lẹ̀ ìwà sọ báyìí pé ọlọ́run èyí sì yí àlùkáwà sí àwọn ọ̀rẹ́ ń ní àlùkáwà níbi irú mọ́lákù jìbìrì ìlú yìí ní yóò gbójú ẹ̀yìn báyìí mo sì rí ọmọ ajá kékeré kan nìyẹn ọmọ ajá kékeré yìí sẹ́rí ọwọ́ òjíṣẹ́ ọlọ́run sọ òun lajá yìí wọlé ìyàwó ayíṣà ni mo wá dáhùn pé mí ọmọ ọba ní kí wọ́n lé ajá yìí bóde láàrin ìgbà tí wọ́n lé ajá bóde bí jìbìrì ló ti ṣe nìyẹn òjíṣẹ́ ọlọ́run tó lọ́wọ́ ẹ̀sọ́lá wa sọ fún báyìí pé mo sì sàlùkọ́ wa ní fúnmi pọ́n mọ́ wa ní wákàtí báyìí mo jókòó mo retí rẹ títí ọ̀wá kí ló wá ní jìbìrì ló fi dáhùn àrègbèsálẹ̀ ọ ní bẹ́ẹ̀ ni ajá ti ń bẹ́ẹ̀ nulẹ̀ rẹ lọ́kọ̀ fún mi gbogbo ẹlòmíì aláwọn bíi wọn lajà ẹlòmíì ń fẹ́ lọ́pọ̀ láwọn bíi bóyá ẹlòmíì wọn máa gbé gidi oúnjẹ tí ó lè jẹ sẹ́nu rẹ̀ òun ni wọn máa gbé fájà kò sì fi dẹ́dẹ́ o kò fi ṣe kẹ́kẹ́ fún kẹ́kẹ́ yẹn lè fi sàǹfààní kẹ́kẹ́ o ẹ̀rí kódà ọjọ́ síwájú àdéhìí wípé ẹni yóò tọ́ bá lajà tí ò fi dẹ́dẹ́ kò fi sọ́lé kò fi rógbó kò fi ṣe kẹ́kẹ́ ní gbogbo ojoojúmọ́ tilẹ̀ bá tún sùn tilẹ̀ mọ́ ládàáni ńlá méjì méjì ni ọba dìbò ládàáni ńlá méjì méjì òní ọba dìbò fúrufẹ́ ẹni báyìí tọ́ nípa bẹ́ẹ̀ jìbìlù níbẹ̀ ni ojú òjò wọlé òun náà lájá ti mẹ́nu lé rẹ̀ torí àwọn amala ìka ni láàdẹ́ni olùmẹ́yìntàn fi ìkẹ́lìmọ̀ níwọ̀lá sùúrọ̀ ilé yòó sájà bá wà fẹ́ sífọ́tò bá wà fẹ́ àwọn èèwọ̀ nù rẹ̀ o ìbáradà ńlá ẹlòmí ọmọ akẹ́kọ̀ọ́ tí mọlẹ kọ wá wọlé bí kẹmí ọsá ti wọlé à sáde dá lọ wá fẹ kọ máa wọlé rẹ. àwọn akọ àjọ yọ ayé pé mọlá ìka ká ń sọ láàrin òun náà ni mọlá ìka tó lè bàrọ̀dà wọ rọ́ọ̀mù àwọn mọlẹ ìka tó ti pé ìbùkún làwọn máa ń pín ká àtìkẹ́ àwọn tí wọn ní wọlé tí fọ́tò bá wà ó. fi ẹ̀kọ́ ọ̀rọ̀ fọ́tò àbẹ̀mí tó lọ́ọ́ tò sílé gbogbo èyí tó ṣe nígbà tó tó fífi ìyàwó fún ọ tó bírú mi ẹlòmíì tó sílé fúnre sínú ẹni tó bá lè lọ yọ dànù tó bómi parẹ́ tó fọ́ dànù tó lọ wá bí rọ́dà sí fúnre sínú ẹni o kálukú náà ní pariwo sí àṣìṣe àtẹ̀rí gbogbo rẹ̀ fọ́tò tó lẹ̀ wọlé kọ́ ó sì lọ́sọ̀ àgbà nulẹ̀ yẹn náà mọ̀láyíká ìbùkún ò ní wọlé tí fọ́tò bá wà àwọn olùmọ́jọ́ yóò ayé pé màláìka tá a ní òní wọlé òun náà ni màláìkatul barakati war rahma àwọn màláìka àdùbáríkà tí wọ́n máa ń pín bùkún káàkiri òní wọnú lé rẹ̀ bẹ́ẹ̀ náà nìkẹ́ lóbi ẹgbẹ́ ẹ̀ka wọlé mi nǹkan kékeré ìfàyín kékeré ọ̀dẹ̀ máa ṣẹlẹ̀ nulẹ̀ ẹ máa wọ àwọn ẹni ń ṣètọ́jú bí àwọn tó máa ń ṣe rúkẹ́ aláwọ̀ àfáà wọ́n kó fọ́tò abẹ̀mí kó nu lé báyìí bálàfíà ó ti padà sínú ilé nìyẹn. mọ̀láyíkà ìfẹ́ ò ní wọnú létí fọ́tò abẹ̀mí bá wà àti mọ̀láyíkà ìfòkù wọ́n mi ẹ̀ pé fọ́tò táwọn sọ ìfọ́ bá kó ò ní kó wá dọ̀dù ọ̀sánfààní kẹ̀kẹ́ tó ṣe fún mi ṣùgbọ́n fún orí ti rẹ̀ ni. ṣùgbọ́n lómi máa wọ pé tí wọ́n bá ní mọ̀láyíkà ò ní wọlé ó fi dá nìyẹn. tèmi àti ìdòrí ọ̀sán ẹ mọ̀ wípé ọlọ́wọ́ wa sùhánù ọ̀tá aláṣọ wípé mọ́ọ̀yẹ̀ lè fi dùn mí nkọ́wélé ńlá aládé ìhìrọ̀ kì í mú àti pé ọ̀tọ́rọ̀ kẹ́ tí ó jábọ́ lẹ́nu yẹn pọ́rọ́ báyìí àti kí rọ̀kì bá ti dùn tí wọ́n kọ́ tẹ́wọ́ gbà tọ́ba jẹ́ dáadáa rọ̀kì bọ́ ọkọ̀ tọ́ba jẹ́ bi àti dòde kíni o òun ní ọkọ̀ kí lè yẹn máa dùn yìí pé ẹ ẹbí wọn ti wọ̀ lẹ́kàn wọ́n ní àwọn eléyìí ọ̀wọ́lé àwọn àpàtọ́tù ọ̀wọ́lé o má fọkàn balẹ̀ yẹn o ibi ara tọ́wọ́ àgbọ̀lẹ̀ mọ́ ti ní òkú ní wọlé ilẹ̀ fọ́tò fọ gbogbo inú ilé wa ni wíwá máa sí ìlànà tó bá wù mí nù ilé ẹlòmíì lè máa mú gbogbo ẹlòmíì lè máa gbórí ẹlòmíì lè máa ti sìnẹ ẹlòmíì máa fi pálapàla mi ẹlòmíì lè máa fi yàwó yàwó nínú yàrá tí wọ́n máa gbáwò yẹn lójú ìjẹ́ kí ló yọ mọ̀lẹ́kà ò lè wọlé àwọn mọ̀lẹ́kà tí ò ní wọlé ni mọ̀lẹ́kà kù àti kẹ́ ṣùgbọ́n àwọn àlàkàtọ́tù tọ́lọ́run ọba àlejò aláṣọ yìí pé wà inna alaykum la hafidin níbi yòówù tẹ́rí kẹ́ wà yẹn wọ ọ bá àkókò tó lè jù bẹ́ẹ̀ lọ. àwọn làhafidin àwọn tó máa máa sọ yìí wọ́n bẹ lọ́rùn yìí o àwọn oníbì kan lọ kó tó fọ́tò tí gbogbo ẹnu ọ̀nà ẹlẹ́rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kódà kọ́ máa tẹ̀ mọ́lẹ̀ kọ́ máa sùn lórí ẹ̀. kiramun katibin ya'lamuna ma taf'alun ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ ọba ẹ̀dàkùn ẹ̀jẹ̀ asọ́ra fún kẹ̀mí ra yìí ẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n àwùjọ wo tiẹ̀ tiẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀ yìí fẹ́ṣẹ̀ ńlá ni níbi tó gbajúmọ̀ ni kọ́dà tí yẹn bá ń sọ ó lè sáwọn àbáàdé ẹ̀rẹ́ là ń bẹ̀ ni tí wọ́n bá gbére sínú fáwọn èmi wọ́n bá ya mọ́tò wọn ò èmi táwọn tí wọ́n ti gbóúnjẹ wá sódì bọ́sì kù fún lọ́rọ́ àtàwọn oníkọ́ wá bì nínú àwọn kò má di ìṣẹ̀lẹ̀ nìyẹn bí ká ya fọ́tò láti fi dín nǹkan múlẹ̀ àrọ́gbọ́n kẹta àdàbí lè mú. bóyá ó lè ní wọ́n lè ya fọ́tò rẹ̀ pé ọ̀daràn lélẹ́yà ibà mú ó lè fẹ́ wọlé yìí o. ẹ̀yin náà wo ẹni báyìí àwọn akáàkiri ó ti sá lọ fọ́tò rẹ̀ níyìí o ní máa ń gbá yẹn káàkiri o. gbogbo àwọn orú fọ́tò ilé ìkọ̀kọ́gbọ́n ta fẹ́ dá àbí yẹn bẹ́ẹ̀ sínú àjò àwọn akáàgbé fọ́tò ilé yẹn kalẹ̀ àwọn ẹni ìfẹ́ wọ́n gbé kalẹ̀ ọ̀sọ́gbọ́n dáadáa sí. àbí pásítọ̀ àbí yìí gbogbo àwọn eléyìí làlúrí ni fọ́tò pé ṣéwù ṣe mọ̀lúdì ṣe ṣe làlúrí sáré ṣéwù mọ̀lúdì ṣe fọ́tò pé yẹn fẹ́ tẹ̀ka òṣèlú èmi yẹn wá ojú ọ̀jẹ̀ káàkiri nínú tí wọ́n padà wọ́n máa sọ wípé àfẹ́ sànù yìí ọ́ sànù ààrẹ àmọ́ sànù wa ìwọ́n máa jí à ọ́ wá kó fọ́ nítorí subhanallah èèyàn sọ orí olórí àwòjì ó sì gbé tẹ̀ni lọ nítorí tiẹ̀ àwọn lè mọ́tò mọ́lé mọ̀lẹ́kà àbùkù àti kí òní wọnú ilé rẹ̀ onírà ìbádọ́lá ẹ̀jẹ̀ asọ́ra kú kẹ́bí rọ̀ yìí aburú ni aburú ni ẹ̀rí wọ́n ní anabi sallallahu alayhi wa nínú ẹgbàá wa kan nínú alimuhu jabul kabir nínú hadithi musaru wọ́n ní mo lọ wọlé bá òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam ní kaaba wọ́n mo lọ wọlé bá mo wá rí àwọn fọ́tò nínú kaaba ìyẹn ilé tí wọ́n máa ń da fún dúdú bò yẹn wọ́n lọ bá níbẹ̀ wọ́n wá gbọ́ fọ́tòtò rẹ̀ ó lè jíjẹ ọlọ́run wá nínú ọlọ́run ó gbé omi wá ó ní mo wá gbómi dé ó nígbà tí gbómi dé ó ní òjijì ọlọ́run bá mú omi ó pa fọ́tò yẹn rẹ̀ wọ́n wá tún fi èpè lé ìkọ́ tálọ́lọ́hù kọ́wọ́n yóò sọ wìrú nà mọ́ láyà kúkúrú ibi dandan ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn ìjọ yòówù tó ti wọ́n ya fọ́tò irun tí wọ́n lè ṣẹ̀dá rẹ̀ kọ́dà tó ẹgbàá wa mi inú hadithi jamiu wọ́n ní Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àdéhùn sọ́lá ń pa aláṣẹ kó tiẹ̀ ní àmọ́ ìfàtì lọ́dún tí wọ́n kàdí ilẹ̀ Islam wọ́n ní kò tiẹ̀ sí ìwọ kàábà ara tó gbogbo fọ́tò yòówù tó ọba bá bẹ̀ kọ́kọ́ lọ parẹ́ náà nígbà òun tó parí ẹ̀ nígbà ìrìnsíjọ́ ọlọ́run tó wọlé sáwàlà àwọn afẹ́kí mọ̀lẹ́ká ìkòkò kọ́ máa wà pẹ̀lú wa. táwa afẹ kí màláíkà ìfẹ́ wọ́n ma wà pẹ̀lú wa ọlọ́run máa ṣe wá lẹ́nu ìyá ẹ̀yin náà wò gbàgbọ́ bá dé òru làyàtọ̀ lọ́kọ́dìọ̀ ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ tó gbé òbítíbitì fọ́tò sílé ẹ̀rì tí wọ́n dojú fọ́tò yẹn wọ́n dojú ẹ̀ kárò ògiri ẹ dákun séjú ẹ̀yọ̀ kí lé wa nígbà ọlọ́run sọ yìí pé tàdé ìgbé ní òru yà ọmọ làyè ká máa sọ kalẹ̀ kódà jùbìlì náà sọ kalẹ̀ mẹ gbogbo àná ẹwọ pé àwọn àbùkù àwọn oore àwọn àkẹ akọjú fọtò dòbìrì síjọ ẹyọ kẹlẹ wáyé kíkẹ máa wọnú ilé wa. àbí ọlọ́run bá subhanahu wa ta'ala allahumma jannibna dhunuba kabiraha wa saghiraha wa kabirata taswiri dhi ruh allati ibtulina biha fi hadhihi al-awila ọlọ́run líla ńlá ẹsẹ̀ ni o àti inú kiri ń bẹ ọlọ́dà kújà lè jìnnà sí o pàápàá jùlọ ẹsẹ̀ ká máa yàwó ní abẹ́mí èyí tó ti pa ti kàtẹ́wò lára rẹ̀ lákòókò táwa yìí wọ́n náà bá akẹ́kọ̀ọ́ sọ yẹn lómi ọmọ ayé mú ni wọ́n fọ́tò wà lè dẹ̀ wí eré ni wọ́n wí kò sí yàtọ̀ láàrin eré àti fọ́tò tọ́ba ti dé yìí tọ́ba ti jẹ́ sàtẹ̀mí kò sí yàtọ̀ láàrin eré àti fọ́tò tọ́ba ti jẹ́ sàtẹ̀mí àbí ọlọ́wọ́ bá sùpánù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 اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى